mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní wákàtí àti àsìkò yìí ẹ ní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà ẹ sì ní lọ sájò àlọ padà dé mo rìnrìn àjò ráńpẹ́ kan lánàá láàrin Kwara State àwà yìí náà ni ẹmọ̀ tá a bá ti ń lọ lójú ọ̀nà ẹmọ̀ àwọn ọlọ́pàá wọn á dá ẹ dúró láwọn ọ̀nà kan tàbí méjì kò wọ́pọ̀ kí n máa rìnrìn àjò kọ́ ọlọ́pàá dá mi dúró ṣùgbọ́n lánàá yìí wọ́n dá mi dúró bí ọlọ́pàá yìí ti dá mi dúró lánàá ó béèrè lọ́wọ́ mi where is your driver's license èmi sọ ní àpẹ̀lú òtútù ẹ jọ̀ọ́ ṣé mo lè páàkì dáadáa ó sì sọ fún mi pé kí n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo na driver's license mi mo nà á sí pé kí ó yẹ̀ wò ṣùgbọ́n nígbà tí arákùnrin yìí tí ó yẹ ìwé yìí wò ohun tí ó jáde lẹ́nu rẹ̀ ó jẹ́ kàyéfì sí mi ó ní na Yorùbá you be safe gẹ́gẹ́ bí òun ṣe sọ ìyẹn ni pé lo àṣé ọmọ yorùbá tiẹ̀ ní ọ́ ó ní let's assume say you no be yorùbá wetin i for do you today in fact you go get home you go go tell your people wípé ká gbà pé òyìnṣẹ́ ọmọ yorùbá ni nǹkan tí ìbá fojú ẹ̀ rí lónìí nítorí pé bí mo ṣe rójú rẹ èmi tún rí pé bóyá imo state àbí ọmọ ibo ló jẹ́ ni èmi ní ìgboyà láti bá ọkùnrin ọlọ́pàá yìí sọ̀rọ̀ lánàá èmi jẹ́ kó yẹ wípé aforo yorò kì í jẹ́ kóró tán ọ̀rẹ́ mi ṣẹ̀ mí èmi náà ó ṣe ọ̀rẹ́ mi òṣìkà ó yàdá méjì ni ó ní mo rò pé o ò rí fídíò tí à ń sọ nípa rẹ̀ yìí o ò mọ bí wọ́n ṣe ṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo lóòótọ́ ká má tanra wa jẹ nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Imo àti eléyìí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe nǹkan tí ó dùn mọ́ èèyàn nínú ṣùgbọ́n ṣe láàánú pé lórílẹ̀-èdè Nàìjíríà lónìí àwọn ẹni agbójú okùn ní wọ́n jẹni agba àwọn ẹni tí a rò wípé a gbójúlé láti fún wa ní dídùn ọsàn mu kíkan ní ọ̀pọ̀lọpọ̀ wọn fún ní mu lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí pé àwọn tí a rò pé ó jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ ará ìlú àwọn tó yẹ kí ó pètè àlàáfíà sáàárín ìlú àwọn náà náà sọ orú gbólóhùn yìí jáde lẹ́nu ẹ wá jẹ́ ká wòye nǹkan kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí ká wá gbà wípé ìpínlẹ̀ Imo ni mo ti wá lánàá àbí pé mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Ìgbò ǹjẹ́ ẹ̀yin mọ irú ìjàmbá tí arákùnrin tí ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù ẹ̀mí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdé àkóbá ọ̀pọ̀lọpọ̀ ló ti dèrò ọgbà ẹ̀wọ̀n nípasẹ̀ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tí à ń sọ yìí lórí ọ̀rọ̀ tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ìbéèrè mi fún gbogbo èyí tẹ́ wá láǹfààní àti máa wò ní dédé àsìkò yìí ní wípé ṣé ó yẹ kí irú nǹkan báyìí kí ó máa lọ bẹ́ẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹ̀yà báyìí ṣẹ̀ mí n ó gbẹ̀san lára àwọn ẹ̀yà tó wà lágbègbè mi àbí ẹlẹ́sìn báyìí ṣẹ̀ mí n ó gbẹ̀san lára ẹlẹ́sìn kejì èmi ò rò pé irúfẹ́ ẹ̀wà yìí ó lè jẹ́ kí àlàáfíà jọba lórílẹ̀‐èdè yìí àti láwùjọ wa àdúrà mi fún gbogbo èèyàn ni pé a ní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà lẹ́ẹ̀kan sí oṣù yìí oṣù ayọ̀ oṣù ìdùnnú oṣù ìgbéga ni ó jẹ́ fún èmi àti ẹ̀yin a ní gbó lórí burúkú rìn bẹ́ẹ̀ la sì ní pàdé àgbákò gbogbo ẹnikẹ́ni àbẹ́dàkẹ́dà tó bá fẹ́ domi àlàáfíà lẹ Nàìjíríà rú tọ́ kólúwa ṣèdájọ́ wọn ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká gbà láàfíà láàyè láwùjọ wa orílẹ̀-èdè nàìjíríà kò ní bàjẹ́ àlàáfíà ọlọ́run ọba yóò mọ̀ bá wa gbé ó dàbọ̀. Dayo Ayeni TV, bridging the gap between the old and young.